òun rè ẹ ti rí tani. ga ràkúnmí ọdún nílé o. ọdún ọba nìyẹn ràkúnmí ọdún ni ọmọ tí wọn bá ti dàgbà dàgbà dàgbà tó bá ti di àgbàlagbà ló máa pa ràkúnmí. àgbàlagbòǹgbò àgbàgbọ́ sókè gba mùsùlùmí láti kékeré bá kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀ pa gbogbo ẹ̀ pa àgbò. Eh, pa màálù nẹ́ẹ̀sì báyìí. <laughs>